Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Wobi. Yeah, 2023 is running approach and you can see our aspirants you know running here and there to you know to converse to talk to people to consult <laughs> you know as they always say but you know to me, um, I'm not really going to go to election, 2023 election now. I want to discuss about um, um, Oluye Sunday Igbo. And um, I, I want to know the reason why uh, the Benin Republic, I don't know why they can't release him now because I heard that they've extended, uh, you know, his tenure like like six months, you know, and we um, I keep, keep wondering me that why, what is going on? Um, I don't know, maybe uh, there are some people behind this, which I'm very certainly sure of that. Don't say I don't know, I know, but there are some people behind this thing that is, you know, stopping this man not to come out from that prison, you know. I I don't know why we always do this to ourselves. This man is fighting for for justice. He's fighting for freedom. téèyàn bá wá ń jà fún mìnira tábà wá wò wípé òkè ṣé nǹkan tó kù ni ká wá fi sínú ìhàhámọ́ for long time because i'm very sure what these people are trying to do is to know you know they want to extend this thing to 2023 so that okay this man is a threat for them accepted but after 2023 we can now say okay what can we what can we do about this man because olóyè Sunday Igboho ò ṣe anybody ju pé ó ń pèpè sí pé freedom now tẹ́ bá wá fi mánu yìí ṣàhámọ́ for so long and if anything now happen now tẹ́ bá believe pé tí gọ́ọ̀mẹ̀ bá believe pé okay wọn ò lè ṣe kankan because ọ̀rọ̀ Boko Haram tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ bandit tó ń ṣẹlẹ̀ rí torí pé àwọn kan ń fẹ̀nu wọn hàn gọ́ọ̀mẹ̀ntì ò jẹ́ gbọ́ gọ́ọ̀mẹ̀ntì ń bá wọn wí wọ́n believe pé torí we have power nothing they can do nǹkan tó mú àwọn ẹni jáde nìyẹn tó fi ń lágbára díẹ̀díẹ̀ tó fi wá di nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ò lè bò mọ́. now àwọn Biafra the same thing àwọn náà ń sọ díẹ̀díẹ̀ ni wọ́n á tó bá ti rẹ́ni leader kan tó sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé òun ló ń front wọ́n á mú wọ́n á wọ́n á ṣe nǹkan tó dáa fún so díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ náà àwọn náà dìde wọ́n di nǹkan tó jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan tí kò jẹ́ ká kọ́ máa ṣe now òun ló ti fi olóyè Sunday Igboho sáhàámọ́ sìn for no reason because of what torí pé ó ń jà fún freedom but now if we say okay we want to continue like that ìgbà wo làwọn kan ò ní dìde ní south west náà because i don't know who is really advising the federal government though for what we are seeing it's not federal government that is holding them but we know that somebody is behind it láti extend pé ok ẹ má fi olóyè Sunday Igboho sílẹ̀ dìgbà báyìí for like six months why now I heard that his lawyer is now you know, trying to talk to the Benin Republic government so that they can you know, do one or two things but I know wípé kíní yóò lè nǹkan tó bá máa ṣe náà ló máa ṣe nǹkan tó bá máa ṣe náà ló máa ṣe torí pé wọ́n ti extend ẹ̀ wọ́n ti extend ẹ̀ náà and they can't just keep keeping this man there kéèyàn wà because kò lè trust anybody yàtọ̀ sí doctor ẹ̀ kò lè trust anybody pé wọ́n fẹ́ jẹun so why are we doing this to ourselves we want this country to move forward everything turned upside down now because to me Taba Wo, I àwọn to propose okay àwọn fẹ́ gba òmìnira àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣe kòdò wọ́n rí sọ náà ẹ wo rate of eh, dollar now sí náírà bó ṣe ń lọ sókè ló ṣe ń lọ sílẹ̀ but so high ẹ wo ìtàn ta rice ń sìn èlò ló ń ta rice ní three four years ago or five years ago how much is it so everybody will keep complaining So what I just did is government need to listen. Not that if anybody say anything, you just go and arrest the person. No. Excuse me. You can't keep arresting everybody because they are telling what they are saying what what they are feeling. If they say, okay, this is what the government is doing, listen to them, think about it. If it's not what you can do immediately, you have to address your your people. That's all but tó bá ti réyàn kan tó ń sọ̀rọ̀ nípa kìnìkan kìnìkan they will arrest the person now wọ́n mú lóye Sunday Igboho sí wọ́n sọ pé wọ́n ti extend there six months more for what and àwọn àgbàgbàlẹ̀ Yorùbá kan àwọn àgbàgbàlẹ̀ Yorùbá tó lẹ́nu tó lífọ̀n tó lè kọ́ ló jẹ́ pé àwọn ọlọ́run wà ní tó wà in support of this thing they are not doing anything but tí kìíní bá escalate tó bá wá di nǹkan tó jẹ́ wípé agbára wọn ò lè ká mọ́ wọ́n ṣe máa sọ pé àwọn kan ní wàhálà wàhálà yìí ní ti pọ̀ jù and meanwhile they are behind closed door now wọ́n wọ́n tepo sí pé kọ́ má tú sílẹ̀ now tó bá wá di nǹkan tó wá jagbára wọn lọ because ìgbà wo la fẹ́ ṣe léyìí dá because kò sẹ́ni tó máa lù tára máa tára ò ní ta a lot of people are feeling a lot of pain. So we should listen to them. Listen to them, dialogue with them, you know, let round table so that okay, what is what are you feeling? What what what do you want? What do you want us to do for you? Then they can have, you know, tell you their opinion. Then if it's one thing you cannot do, then you let them know the reason why you can't do it now. We've been shouting that we are not really enjoying this democracy we have not only Buhari regime látàyè Ṣàgàrí ni láti ayé Ṣàgàrí látàyè Ṣàgàrí ni so but I believe that tí a bá continue by this is not how we dey run good governance to be candid if ti citizen ò bá lè sọ opinion títí ẹ̀ wípé òkè nǹkan báyìí ni gọ́ọ̀mẹ̀ntì ń ṣe tó dáa nǹkan báyìí ni gọ́ọ̀mẹ̀ntì ń ṣe tó dáa gọ́ọ̀mẹ̀ntì ń ṣe nǹkan báyìí gọ́ọ̀mẹ̀ntì ń ṣe nǹkan báyìí you cannot write hundred percent it's not possible you are not God a lot of people will see some of your mistake then listen to them gbogbo àwọn tó wà ní àwọn cabinet gbogbo àwọn tó wà ní ministry gbogbo àwọn tó wà ní gbogbo wọn kọ́ ló wà competent tó àwọn ẹlòmíì lo position láti débẹ̀ ni ìgbà ó lè jẹ́ pé president ń ṣe the writing. thing tó yẹ pé àwọn tó wà lábẹ́ lọ́ọ́ ṣe the right thing ó lè jẹ́ pé president ò ṣe the right thing ó yẹ pé àwọn eh, eh, president ló ṣe the writing. so tí àwọn èèyàn tó bá wà níta bá wà ń rí nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ló fi pè yẹn they have to talk it's not possible to silence everybody it's not possible so we should listen now tí Sunday Igboho bá wà ń bẹ̀ yẹn for long to me I heard these people saying that àwọn Àgbẹ̀kọ̀yà eh, wọ́n fẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì ò bá fi sílẹ̀ àwọn máa díje kíníkan kíníkan oh to me that that issue èmi ò kà nǹkan tó mi ò kà wọ́n serious ẹ ní láti sọ action yẹn ẹ ní láti sọ yẹn síta tó bá yẹ pé nǹkan tẹ fẹ́ ṣe nìyẹn ẹ kàn brag lásán ni to me o èmi sọ pé kò sógun o but tó bá yẹ pé lóòótọ́ lẹ lè ṣe ẹ lọ ṣe náà nígbà tẹ bá ṣe ẹ hẹ́ẹ̀ ṣé bàtà tó bá ká lóye Sunday Igboho mọ́lé ṣé wọ́n sọ fún ni wọ́n sọ fún náà téyí náà bá jẹ́ lè ṣe but nǹkan tí ẹ fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ń sọ síta ẹ̀ tó bá fún lóye Sunday Igboho sílẹ̀ ẹ máa lo power kìnnìkan kìnnìkan ẹ lò kárí kò ń ṣe nǹkan tá a máa ṣe máa sọ síta nǹkan tẹ́mi ò láìkì nípa ọ̀rọ̀ Yorùbá nìyẹn ẹ fẹ́ ṣe nǹkan ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ gbẹ̀ síta káwọn èèyàn lè máa wo strategy yín kó máa wo nǹkan tẹ́fẹ́ lè tẹ́fẹ́ tẹ́fẹ́ ṣe so that wọ́n á lè mọ weak points no no èmi máa rọ̀ wá ẹ jẹ́ ká ẹ jẹ́ kí wọ́n folóyè Sunday Igboho sílẹ̀ ẹni yìí ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ni èmi náà sì mo lè wà láyàrá mi kí ni mò ń lọ Like me, I believe in one Nigeria, but I believe in restructuring. Because to me, the way they are running this government, to me, I'm not comfortable with it. Not only Buhari regime, not only uh, Jonathan regime, not only Yahadua regime. I still prefer gbogbo àwọn láti 1999 the time ta wà yìí the only person ta prefer government here òun náà ni Yar'Adua ṣebí Fúlàní ni and he tried his possible best láti bring unity náà kò sí one voice mọ́ ní country haúsá ti mọ̀ yàtọ̀ látìgbà tí mo ti dé yáyé mi ò rí haúsá kó sọ wípé òun kì í ṣe fúlàní rí nísìnyí ló ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ bá bèrè lọ haúsá mi ìsinmi sọ pé òun kì í ṣe òun kì í ṣe fúlàní haúsá lòun. kí ni nǹkan tó fà á is because of pé kò sí kò sí ṣọ̀kan mọ́ nílẹ̀ nàìjíríà we are just forcing ourselves let's go back to restructuring let's restructure nǹkan tí àwọn confab tó ṣe ní time yìí ẹ jẹ́ kó gbé jáde kẹ́ gbé sórí table round table wẹ́wù nǹkan tẹ́lẹ̀ adjust mbẹ̀ ẹ adjust ẹ̀ kẹ́ ṣe. bá ṣe bẹ̀rẹ̀ fẹ́ bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn báwo lọ́wọ́ ṣe ṣe nìyẹn bí Tafawa Balewa ṣe ṣe nìyẹn bí Ahmadu Bello ṣe ṣe nìyẹn bí Nnamdi ṣe ṣe nìyẹn tó fi di pé wọ́n overthrow wọn nǹkan tá a fi bẹ̀rẹ̀ nìyẹn why can't we go back there the constitution we are doing is not our own let's go back to what we have it because i don't know the reason why to yẹ pé máa force èèyàn pé ok nǹkan tẹ constitution tẹ fẹ́ lélẹ̀ it's not done and this person Sunday Igboho jẹ jáde this is what we want we want to go i believe that tó bá yẹ pé gọ́ọ̀mẹ̀ntì pè mánu yìí one on one wọ́n pè jókòó wọ́n explain fún because a lot of people lè máa sọ pé he's not educated he's he's very educated it's not by going to school lè máa sọ pé èèyàn kan wà educate no èèyàn tó bá ti lè understand the tó ti understand language ẹ̀ tó lè kọ language ẹ̀ sílẹ̀ tó lè ka language ẹ̀ ó wà educated ni english ò ń ṣe pro kò ń ṣe bàbàrà fún anybody so tí mi ò bá gbóyìnbó sí omi pé mi ò wà educated so a lot of people tó máa sọ pé ah ẹgbẹ́ olóyè Sunday Igboho ṣe ń sọ̀rọ̀ ẹ wo bí China ṣe ń sọ̀rọ̀ ni àwọn Chinese ẹ wo ṣe ń sọ̀rọ̀ ni. so why tó jẹ́ wípé èdè yẹn la máa wá mú lókùnkúndùn pé ah illiterate ló fà lóyún tó fi ń ṣe bẹ́ẹ̀ ta ló ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ta ló sọ fún fún ẹ pé Sunday olóyè Sunday Igboho illiterate ni ibẹ̀ yẹn kọ́ là ń lọ but ó mọ nǹkan tó ń ṣe tẹ bá jẹ́ wá pé tẹ gbé jókòó okay this is what we want to do ẹ eh, hold on no i understand the pain yẹn i understand nǹkan tó ń feel but bye, bye. báyìí láyé fẹ́ ṣe calm down ó máa calm down now kò ń ṣe by force bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ àwọn kan ṣe wá sílé ẹ̀ tó wá balẹ̀ ẹ̀jẹ̀ tó vandalize everything tó yẹ pé wọ́n ba gbogbo mọ́tò jẹ́ wọ́n ṣe everything báṣabàṣa we can't continue ruling this country like this it's not possible either we like it or not that power ó máa kó lọ́dọ̀ wa lọ́jọ́ kan it's just eight years tí Buhari ti fẹ́ẹ̀ tán the Buhari own is almost done he's almost finished his tenure now we now see what is going to happen so we can't continue doing this to ourselves so i'm urging the uh, Benin Republic government please ẹ bá wa fi olóyè Sunday Igboho sílẹ̀ because ẹni yìí ò ṣe nǹkan kan ó sá kúrò níbi báyìí nítorí nǹkan tó ṣe fún ẹ̀tọ́ yín jẹ́ ní gbà lọ́wọ́ tẹsẹ̀ but ẹ mójú òfin ẹ bò mọ́lẹ̀ i don't know the reason why tó jẹ́ wípé òfin yẹn àwa èèyàn tẹ́ ń govern lé lórí ló mú kò mọ èyí tẹ́ ń ṣe gangan so tó fi hàn bá ti lè dúró tó bá ti lè mọ èyí náà so why ìtẹ́yẹ fi ń mára